amábi tí ń lọ gẹ́gẹ́ ó ní wípé gbogbo tí ń jí ọmọ Ìlọrin látòkè délẹ̀ tẹ́ ẹ bá rí tó wá pe àwọn ògbó Ìlọrin tó pè wọ́n lólógbògbòrò Ìlọrin wàlọ́ọ̀hì eléyìí burúkú ọmọ Ìlọrin wàlọ́ọ̀hì làásì mo fọ Ọlọ́run tó dá mi mo fi búra eléyìí burúkú ọmọ Ìlọrin ni ẹ jẹ́ wá ṣàlàyé eribu rẹ̀ fún yín ẹ rí i pé nínú àpẹẹrẹ tá a fi délé ibú náà mẹni alámàtì ṣàkọwà nínú àpẹẹrẹ tá a fi délé ibú mọ òun ni wípé eléyìí bú èèyàn gbogbo ẹ̀dá tí ń bá ń bá àwọn tó bí ṣọ̀tá yóò máa bá wọn ṣọ̀rẹ́ gbogbo àwọn tí ń pe àwọn àwọn tó bí wọn tí ń pè wọn tí ó pè wọn léèyàn yóò máa pèrú wọn léèyàn àwọn tí ò bá wọn òbí wọn tí wọn bá wọn ṣọ̀rẹ́ yóò máa bá ru wọn ṣọ̀rẹ́ nínú ọ̀nà tá a fi délé ibú èèyàn mọ̀nà irú rẹ̀ ni yànìkẹ́bírù láti ní nàta sọ yìí ọ̀gá àwọn láti mú irú rẹ̀ ni àmúrúkàlà yàkàfà àlà àhàdè ọ̀rọ̀ yóò pamọ́ ebi ti mọ̀ tipẹ́ pé you are a big scammer mo ti mọ̀ tipẹ́tipẹ́ gbogbo àwọn èèyàn ńlẹ̀ nílẹ̀ kí à ń ṣe kiri scam ni ebi ti wà lọ ìlà àfihàn mo fọlọ́ mo gbogbo àṣírí yóò tiẹ̀ tí ìtútù èmi ti mọ̀ pé yẹ scammer because àdìrásà ànàfsíyà àwọn máa ń ṣe ń pa àyàn dáadáa gbogbo dáta wípé ẹlẹ́ra yìí ee tẹ́lẹ̀tẹ́ ẹni tẹ́ jẹlẹ̀ ní ìsìn àṣìfẹ́tẹ́ fún nílẹ̀ lẹ́kí skáàmù ni mélòó lẹ fún Ìlọrin lèmi ti ń sọ̀rọ̀ yìí ẹtẹ́ nìkan náà nílẹ̀ lẹ́kí ládùúgbò tèmi ìní dákọ̀ bẹ̀ ẹ fún un lẹ tí ò bá rí gbà lónìí lókù irọ́ ẹ sì gbalẹ̀ lọ́wọ́ àwọn tẹ́ ti béèrè ẹ lọ lè ta ẹrù kó sọnù ni kó sọnù lọ́dọ̀ Ọlọ́run kó sọnù lọ́dọ̀ Ọlọ́run lákìn àna àkàfọ àlékún àkàfọ àlà àkìbátìkù ẹrù àtibọ̀tán yín gbà mí lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo tó yẹ kẹ́ ẹ jẹ láyé yín àti ti gbogbo àrọmọdọ́mọ yín ò jẹ gbogbo ẹ lẹ ti fẹ́ fi wàdùwàdù lẹ ti fẹ́ fi jẹ kí lẹ̀ ń wá mẹ́sà tẹ̀tìlógún kí ni tẹ̀ ń wá gẹ̀. ìgbéraga wa ba ayé yín jẹ́ kọ́ọ̀tù má ti ṣẹlẹ̀ ẹ máa fi kọ́ọ̀tù ẹ máa fi halẹ̀ máwọn èèyàn ẹ̀yin ládájọ́ ti ń dájọ́ kọ́ọ̀tù ni àbí wọ́n sọ fún yín pé gbogbo kọ́ọ̀tù tẹ́yìn bá ti lọ ààrẹ lẹ́jẹ̀bọ̀ mbẹ́ kí ló ń tẹ̀ bẹ̀rù ọlọ́run kò sì sí ní tó so ẹ̀yin àti ẹlẹ́yin bú ṣèkíyù samad kò sí ní tó sọ yín dọ̀rẹ́ àbòsí ni ìnáwó àtìlà àhálà àsọ̀rọ̀ àríkà wà á lè máa bí ha ó mọ gbogbo àṣírí yín gbogbo àṣírí yín yé ẹ ti wá mọ̀ yí pé gbogbo àṣírí òní kò sẹ́yọ̀ kan tó pamọ́ fún àṣírí òní ẹ̀fẹ́ kó tú nù kò sí nǹkan mi torí bẹ́ẹ̀ máa lè ẹnìkan tí ń fi àwọn bàbá rẹ̀ tayín tí ń fi babalábàbá rẹ̀ tí ń fi wọ́n tayín ní ìwà sọ pé òun sọ̀dọ̀ rẹ̀ you are a big scammer ẹ̀gbọ́n tá a fi mọ̀ kọ́ máa sọ ni ó ní antatẹ̀jítẹ́rì hùbí kúbóhí ti rọ́tìkà ẹ̀ ń ṣàyà gbangba pẹ̀lú ìtàn yín tó burú yìí ìtàn yín ò dáa ẹ̀ nítàn tó dáa. nítàn tó dáa. wàtàkàtẹ́fì aláàmàmù lúkìkà ẹ para yín mọ́ fáwọn tí ń bẹ lábẹ́ yín àwọn tẹ́ ìjọ ń ṣe àwọn tẹ́ ń kọ́ra yín kí àwọn tẹ́ ìjọ ń pẹ̀ra yín lọ́rẹ̀ẹ́ wà ọba sọ yín lẹwà tí ń wò o kan ẹrù bá sì rí yóò ní tú yóò tú ó ti tú ti pẹ́ fáwọn kan àwọn ìtẹ́ sẹ̀sẹ̀ mọ̀ ni àwọn ìtọ́ tó máa mọ̀ àmọ́ irú tàn olè ń kọ fáwọn tẹ́ bí ádá máa nà kulò irú tàn wo ilẹ̀ ń kọ fáwọn ọmọ tẹ́ bí irú rẹ̀ jẹ́ àfa olè yìí ti ń jẹ gan ẹ sọ fáyéfáyé gbọ́ ẹ sọ irú rẹ̀ jẹ́ àfa yín fún yín fún wa sáfà àkọmọ kéwì ni sáfà ìwọ àsí ni yín ni. sáfẹ̀ jálà bí ní èrè afá àwọn gan ní gan ẹsọ ọrọ̀ àfá yín fáyé káyé mọ́ tẹ́yìn náà fi ń jẹ́ àfá èmi ń sọ lóde bí sọ̀rọ̀ àhà ńlá mọ́lẹ̀ wípé nínú àwọn tí ń ba ìjà jẹ ẹ̀jẹ̀ kan bẹ́ẹ̀ nínú àwọn tí ń ba ìjà jẹ ẹ̀jẹ̀ eksim bi la nínú àwọn tí ń ba ìyànná ìjà àfa jẹ ẹjẹ kan bẹ ẹ̀yin náà wọ́n pa ọ́ lè mọ́ ẹ̀yin kẹ́ni kan jí dọ́là kan ẹ̀yin kẹ́ni kan wọ́n jí aago kan bí irọ́ ni bóòtọ́ ni Allahu alam àmọ́ mẹ́rin mẹ́rin làwọn yóò rí ni à ẹni tí yóò bá fẹ́ ká kẹ́fí sí òun láàyè sí màsíra tàtúhàn kò ní rìn lágbẹ́rin tí wọ́n ti kẹ́fí sí i. wàhálà yìí pọ̀ ẹ̀ níbẹ̀rẹ̀ ọlọ́run kara wọ́n yìí ti pọ̀ jù pẹ̀lú ọ̀rọ̀ orówóde ayé ò jù báyìí lọ bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ bí ẹni tó bẹ̀rù ọlọ́run bí ẹni ó bẹ̀rù ọlọ́run ẹni má ti sọ̀rọ̀ méjì sílẹ̀ bu ẹkún tẹ́ máa sọkún yìí <laughs> bí ẹbí ìgbà tẹ́ bẹ̀rù ọlọ́run láìlà à ìlàlà ẹ wo mùkádà ẹ wò tárẹ ni ẹ wò tárẹ ni wà kó lọ́wọ́. يدعي وصلا بليلى وليلى لا تكر لهم بذاتا kálukú náà ní pariwo pé èmi ati láìlá àjọ ń bẹ ń bẹ pẹ̀lú yìí a ní yí mọ́ wa wà la látòkèrò láfún bí dáka a máa tí wọ́n ń pàpẹ́ mára ni láìlá ní òrí bẹ́ẹ̀ o ẹlẹ́ǹbẹ pelu wa àwa mọ̀ fẹ́ sí pẹ̀lú wa lóòótọ́ ẹlẹgbẹ́ ọmọ Ìlọrin àmẹ́ ẹ̀sìn ọmọ ọkọ̀ Ìlọrin ẹ̀sìn ọmọ ọkọ̀ Ìlọrin ìsàṣìtàbàkà ti dùn mọ́ ohun àlà òdòdè bómi ẹkún tó bá ti pọ̀ tó fàlà tó lérò tó fàlà káàkiri lérí páríkà ẹni tàbá yá náà máa ń bà ká mi máa ń tàbá ká àgbẹ̀ ẹni tí ń sunkún yàtọ̀ sẹ́ni tí ń ṣe bí ẹni tí ń sunkún ẹni tó lè tẹ̀ ń tàbá ká ni wàtàtàràhà káàmẹ́ka àtẹ́bùkì àkíkọ̀tàn ẹ̀wọ́n ṣe ní ìgbà tẹ́ ń sunkún tòótọ́ ẹ ti ń tàbá ká ni kí ẹ má ti sọ̀rọ̀ méjì báyẹn sáré máa ń tù jáde ẹ máa wá lójú nù kẹ́mi sọ bẹ́ẹ̀ sunkún pé ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run níbẹ̀rù ọlọ́run lọ́tẹ̀ ẹ bá bẹ̀rù ọlọ́run ni èyí ó jẹ two point four million àti mẹ́ka ẹ sì dá gbogbo ẹ̀rú ah, ah, ẹ̀bẹ̀rù ọlọ́run irú ọmọ yìí bó ti kéré tó yìí bó irú ọjọ́ ọ̀la àwọn olèmọ̀ tó ní irú àyè olèmọ̀ tí ó wà lọ́la irú ipò olèmọ̀ tí ó dé lọ́la irú ipò olèmọ̀ táwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá di lọ́la ẹbẹ̀rù ọlọ́run fàtẹ̀kùn lọ́ha ẹbẹ̀rù ọlọ́run fàtẹ́kíwá láàyè máa jáwọ́ ara ti kọ́lé ńlá ọlọ́run tó bá so mẹ́mí ọmọ yẹkitọ́run torí kan bátọ̀ọ̀la kẹsẹ̀ gbogbo ẹni tó rí ẹ̀fẹ́ ẹlẹ́tọ̀ọ́ tó dá lọ́nà tó owó olówó tó dàgbà tó rí iye níyì tó gbà mọ́ tiẹ̀ tó rí ipò onípò tó gbà mọ́ tiẹ̀ ó ń kà ń pè lákè iná máa ń yẹ tẹ́ kí lọ ọ àlùbàtọ́ ẹni ó bẹ̀rù ọlọ́run lápè lákè ẹ níbẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run sí fún yín tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ lẹ́ẹ̀tì níbẹ̀rù ọlọ́run lẹ́mìí ẹ̀ tó wá ní ẹ̀dùn ní tábà wọn pe mùnẹ́ẹ̀tì kí ayé àtàlìkìyàmọ̀ ibi afẹ́ define etí ń jẹ́ nifap ẹ̀yin ilé ẹ̀fẹ́ gbé kalẹ̀ báyìí tẹ́ ẹ bá sà ti ń wá ni ẹ fẹ́ mọ tẹ́ pè ní mùnẹ́fìkì ẹ lè wo lágbájá nifap ni àyàtò mùnẹ́fìkì sàlàsà ànábì ló wí bẹ́ẹ̀ ó ní nǹkan mẹ́ta là á fi mọ mùnẹ́fìkì ìsàhádàfà kàdìbà tí mùnẹ́fìkì bá sọ̀rọ̀ yóò parọ́ wáyísà wáhadà àkàláfà tí mùnáfìkì tó bá ṣàdéhùn yóò yapa àdéhùn yẹn yóò sọ̀rọ̀ ànádìbámi kò ojúmọ́ tó mọ́ wàyísà ùtúmìnà khana tí wọ́n bá wá gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ ùtúmìnà tí wọ́n gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ ìgbàsọ́dọ̀ àmọ́nà ìyá àfàmọ́nà yìí sọ lọ́dọ̀ khana yóò sì jàǹbá yín lérí ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ lára yín alẹ́kẹ́zìbú alẹ́kẹ́sìbú alẹ́kìláfòlè wáádí wọ́n fi yáàdá aina sídìkù ìndàkùn aina alwafa aina al'amana ẹ̀mí ẹlẹ́ bẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù àti bọ̀tán ẹrù ọ̀la papọ̀ mọ́ níyí kẹ má bàa fò níyí kẹ má fi bọ̀ láyín jẹ kẹ má padà wá di ẹni táwọn tẹ́ bí ó padà máa ṣépè ní ipe ohun táwọn ń bá pàdé yìí etí bàbá àwọn kọ kalẹ̀ tó rà kalẹ̀ fáwọn yìí kálukú ń kọ̀tàn rẹ̀ kalẹ̀ lónìí ni gbogbo tí kálukú ń ṣe à ń kọ̀tàn wa kalẹ̀ ni èyí tẹ̀mí náà ń ṣe ń kọ̀tàn mi kalẹ̀ ni. anala orídu mi ń kan jàzá wọn láṣokora n ló fi já sí pé gbogbo fúrógámù tèmi ti ń bà sí pẹ̀lú àmọ́sá ni màá fi ṣe anybody sọ fún mi pé lè ṣe fúrógámù anybody kò sọ fún ẹnìkan ò sọ fún yín that is why tó jẹ́ pé mọ́ àwọn àti ni àtìfàtì ìtí àtìfà mi bá ti gbé wá fún mi lèmi máa sọ lọ lórí ọ̀rọ̀ nobody control me. ẹ ọlọ́run ẹ ọlọ́run àfààní innamal mar'u hadithun ba'dahu ọmọ èèyàn gẹ́gẹ́gẹ́gẹ́ fún yóò padà di ọ̀rọ̀ níjọ́ tóun ò bá sí mọ́ yóò di ọ̀rọ̀ tá yóò máa sọ. So bí Sheikh Adamu ti dọ̀rọ̀ lónìí tí gbogbo ayé ń sọ káàkiri wọ́n ń sọ ní Masari wọ́n ń sọ ní wọ́n ń sọ ní Saudi wọ́n ń sọ gbogbo tí ń jẹ́ Jaziratul Arab wọ́n ń sọ wọ́n ń sọ ní gbogbo ilẹ̀ Yorùbá bàbá alájí àgbà rahimahullahu ta'ala bí wọ́n ti dọ̀rọ̀ tí gbogbo ayé ń sọ lónìí bàbá àgbàlagbàjì wọ́n dọ̀rọ̀ táyé ń sọ bàbá àgbáríjì dòmà wọn dọ̀rọ̀ táyé sọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lèmi àti ẹ lápadà di ọ̀rọ̀ táyé ò máa sọ àfààní fakọ́n hadithan hasanan gbìyànjú gbogbo ọ̀nà tọ́ba tọ́rìn tọ́fi ṣe tí wọn ló fi di ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa ni ọjẹ́ lè máa ń wà á fáwọn tí ń sọ àwọn èèyàn ń sọ ọ́ àwọn èèyàn ń sọ àwọn èèyàn ń kọ kalẹ̀ wọn ń kọtàn rẹ kalẹ̀ wọn ń kọ gbèsè ayé rẹ ń fa ayé rẹ sí àwọn èèyàn ń kọ kalẹ̀ àwọn ọmọ tó ń kọ́ ń kéwú nílé tó dálẹ̀ àwọn èèyàn ń kọ́ àwọn ń ṣe kí ẹ àfáà tí wọ́n ń bùn lówó tóun náà wá ń ṣe bí olówó olówó tí wọ́n ń bùn yìí àfáà gbọ́dọ̀ máa pè lólówó ìwọ tí wọ́n ń bùn àwọn tí wọ́n ń bùn kí ni kán ṣe bẹ́ẹ̀ bá lò dé ní bí olówó gbìyànjú kọ jẹ́ ọ̀rọ̀ tó dáa lè máa ń wà á fáwọn tí wọ́n ń sọ nítorí náà gbogbo tí ń jẹ́ ọmọ Ìlọrin ibi mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nu gbogbo tí ń jẹ́ ọmọ Ìlọrin tí ó bá pe àwọn ògo Ìlọrin ní ológogoro Ìlọrin eléri burúkú Ìlọrin lọmọ náà bẹ̀ẹ́lẹ́ aláìlérí big scam àtàǹsọ yìí tí èdè ìwé eré sákìsákì sákàsákà tí mo sọ̀rọ̀ rẹ̀ ń jò ní tọ́lá ìpè ògbó ìlọrin ní olóògógóró ìlọrin eléri burúkú ìlọrin wàláhì sùmọ́bẹ̀ láhì láàrin mo fọlọ́run mo fi mọ́ra wàláhì láàzì eléri burúkú ìlọrin nẹrú ẹni bẹ́ẹ̀ mo tọrọ lọ́dọ̀ gbogbo àwa tá a wà ní láìfò báyìí ẹ bá ń ṣe ẹ prógámù yìí dé ẹ bá ń ṣe ẹ rẹ dáadáa ẹ bá ń ṣíà rẹ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ kọ́mẹ́ǹtì ẹ báyìí ẹ báyìí ẹnìkan náà ló kọ́kọ́ yìí ẹni tell him to show us the mosque náà lẹnìkan kọ́kọ́ yìí ẹ people should watch the video where ẹnìdá kọtọ ọkọ ẹnìdá ẹnìdá ẹnìkẹ́nìkan because of money ẹ bá ń ṣe ẹ ẹ ṣe ẹ programu yìí dáadáa ẹ ṣe ẹ programu yìí dáadáa ọlọ́run wọlá nàbí yóò wọlá àjọ kan yóò wọlá àánú rẹ̀ àlékún àánú ọlọ́run ó ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín àlékún oríire ọlọ́run ọba mi ó ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín àlékún àgbéga ọlọ́run ó ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín àlékún bíbàsírí ọlọ́run ó ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín àlùbáríkọ̀lá ná Muhammad lọ́dọ̀ ọlọ́run àlùbáríkọ̀lá ná Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo ra ọwọ́ ra ṣe kálukú wa níwájú ọlọ́run ọlọ́run mọ́sá dálé wa lọ́wọ́ ò bá ti tó èèyàn ilẹ̀ yá padà á fi yẹ̀yẹ́ ní fi kábùkù lèyàn padà á fi kábùkù gbogbo ẹni tọ́lọ̀ ò bá ti tó iná fi kábùkù béèyàn bá ronú dáadáa lẹ́ni tó bá nírònú ó yẹ kó mọ̀ yí pé ramadana ta gbà lọ yìí ó yẹ kó mọ̀ yí pé ramadana ta gbà lọ yìí àwọn ẹ̀kọ́ kan bẹ tọ́lọ̀ wa kọ́ wa bẹ̀ téèyàn bá nírònú dáadáa téèyàn sẹni tí kàn ń gbáyé lásán tí ò máa ronú àkọ́kọ́ níta gbọ́dọ̀ kọ́ mọ̀ pẹ̀lú Ramadan ta a gbà lọ yìí ó yẹ kí kálukú wa mọ̀ yìí pé àṣẹ lọ́hùn púpọ̀ tọ́lọ̀ retí ká tọrọ àforíjìn ẹ ló fi gbé Ramadan wa lọ́nà tó gbàgbé wa ẹ rí i pé ìyá bí Ramadan náà pẹ̀lú àgbákòrò ká máa bẹ nínú kí oòrùn sì máa sán wa mọ́lẹ̀ <laughs> ọlọ́run wa fi ta èmi àti gbogbo a kù sí kíkálukú lè nínú àkọ́kọ́ tí ramadan ta gbà lọ yìí gbé wa bá wa nù ẹlẹ́ẹ̀kejì ramadan ta gbà lọ yìí ó wá fi nǹkan mẹ́ta yé wa nǹkan mẹ́ta ramadan yìí wá fi mọ̀ wá fẹ́ni ó bá mọ núró dáadáa nǹkan àkọ́kọ́ tí ramadan yìí wá fi hàn wá ó wá jí ó yé wa yí pé ẹnìkan ò ní kápá jíjẹ múmu wa tó payọ lọ ọláìtàlá bó ti rí nu torí ń gbà ramadan ó fi dé ọ̀pọ̀lọpọ̀ èmi sọ àwọn mi ò àmọ́ pọ̀lọpọ̀ àtàwọn tí wọ́n rí bíi tèmi báyìí ní kálukú ọ̀mọ̀nà tá a gbé ramadan ló dé yìí kankan ò sí gbogbo nǹkan ló sì wọ́n àmọ̀nà tá a gbé gbà àmọ́ gba ramadana wọlé méje ń títí ramadana fi parí wàláyé ọlọ́run òfin ni wà lá wa ipe jíjẹ mímu ò sí lọ́wọ́ ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ìjọba kò sí lọ́wọ́ kò sí lọ́wọ́ èyí tọ́lọ́run fẹ́ kọ́ ọmọ láàrin òní pé ọlọ́run ní kọ́ súnmọ́ nǹkan àkọ́kọ́ nù tí ramadana yẹn wá kọ́ wa nǹkan ẹlẹ́ẹ̀kejì tí Ramadan yẹn wá kọ́ wa tẹ́ ẹ bá wọnú ramadana yìí sí àsìkò tá a wà yìí ẹ rí i pé a ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ èèyàn kú púpọ̀ èèyàn kú púpọ̀ ramadana yẹn wá dé oyé wa wípé ọ̀pọ̀ ẹni tọ́ọ̀ràn kan pé yóò kú lágbájá yìí yóò kú látara tó ń bẹ lórí ààrẹ ọlọ́run níbi mi ti tètò kọ́ ẹni tó ọ̀run kan kú sí ilé mi ọlọ́run ọba pa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń kú láti gba ramadana títí dì sín àwọn tá àrùn kan ìnìkú mú lọ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lérí ààrẹ kí ramadana tó bẹ̀rẹ̀ títí dì sín wọ́n sì ń bẹ láyé tọ́rọ̀ òun tí ì mú wọn lọ ramadana ń kọ́ wa wípé ká pani ká fi nílẹ̀ ká máa bẹ láyé ọwọ́ ọlọ́run nìkan ló wà ìwọ kátàrí yìí náà kátàrà rẹ̀ bẹ̀rù ọlọ́run tí ramadan náà wá kọ́ wa wípé ó di ó yé wa wípé bá a bá ń wá nǹkan kan tá a bá ń wá nǹkan kan èyí tá a wá lákọ̀ọ́rí ní tá a wá ilà máa rí tá a bá wá nǹkan mo sọ lápèjúwe sọ nǹkan kan nù fún ọmọ wa wá nǹkan tó wá lọ́kọ̀ọ́rí kó tó kálukú yín ń wá ọlọ́run káàkiri ọba tí ń bẹ pẹ̀lú yín tí epo dó tẹ́ẹ̀jọ́ ń sùn tẹ́ẹ̀jọ́ ń jí tẹ́ẹ̀jọ́ ń jẹ tẹ́ẹ̀jọ́ ń mu ó dó yín ẹ wá ń wá ọlọ́run káàkiri ẹ ló pàdé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba mi ọlọ́run ni òun ni wá gbogbo fún wa òun ló lè ń fún wa ọlọ́run kó má ẹnì kó sàánú wa kó fi wá láyà balẹ̀ kó wọlé àná Muhammad lọ́dọ̀ ọlọ́ bàbá mudirul wa afiyatahu wa dawlatahu ọlọ́run kó bá ṣe àlékún fàyàbalẹ̀ fún wa àlékún àlàáfíà ara ọlọ́run bá wa ṣe fún wa àlékún ẹ̀mí gígùn ọlọ́run bá wa fún a jẹjà ní májọjà ò wọn gbé wọn gbogbo àwọn وإن جندنا لهم الغالبون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم